الحمد لله الذي أباح للأمة ما فيه صلاحها ونفعها وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له حرم على الأمة ما فيه المضرة والمفاسد وأشهد أن نبينا محمدًا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم يقول عز من قائل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا عباد الله داج داج أجي مسلمين ohun tí islam fún ní ọ̀wọ̀ tó ga ni àyè tí islam sì tó sí ọjọ́ àyè ńlá ìdí nìyí tó fi jẹ́ pé ọlọ́kan ọ̀jọ̀kan àwọn ẹ̀rí wá tí wọ́n tọ́ka sí bó ti ṣe jẹ́ ìwọ̀ pé kéèyàn ta ìjẹ́ mùsùlùmí sílẹ̀ kò sí ní tó lè fà á kò sì sí ní tó lè sọ́dẹ̀ tọ̀ fún èèyàn yàtọ̀ sí ní tí ọlọ́run ọba ti ṣe lófin rẹ̀ tó lè mú kéèyàn gba ẹ̀mí ọmọlàkejì rẹ̀ mùsùlùmí. yàtọ̀ sí níta nàbí sallallahu alaihi wasallam yìí tàbí ìṣe al-Qur'an ní sàfihàn èèyàn gbọ́dọ̀ gba ẹ̀mí mùsùlùmí o. nínú àwọn akẹ́tí ń tọ́ka sí bí ẹ̀mí mùsùlùmí bó ti ṣe pàtàkì àti bó ti ṣe jẹ́ ìwọ̀ pé kéèyàn pa ẹ ká tẹ́wọ́ gba díẹ̀ nínú àwọn akẹ́tí ṣẹ̀ríà èyí tí fi ń hàn wọn bẹ́ẹ̀ mi mùsùlùmí ti ṣe wọ́n tó àkọ́kọ́ òun náà ní kíkà pa mùsùlùmí lọ́nà tí ọ̀tọ̀ ọ̀nbẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ tó ga jù lẹ́yìn kàtẹ́bọ̀ sọ́lọ̀ yẹnni pé a bá ti mú ẹbọ kú ẹ̀ṣẹ̀ ńlá kejì tó pọ̀ wọlé òun náà ní kéèyàn ṣe kú pa mùsùlùmí lọ́nà tí ọ̀tọ̀ ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ń sọ wípé. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما أن كان تبا ما مسكوك مسلمي ثم مسكوك الوابود أثناء رنان جهنم انو نيل يوم بلايلاو ọlọ́run bó sì tún bínú sí yọ làánà rẹ̀ yóò lè dènà síkẹ̀ rẹ̀ ó sì ti pèsè ìyà ńlá lẹ́bi ni ọ̀tún bani lẹ́rù ṣé wíwọ jahannama àbí mímọ abẹ nínú rẹ̀ láéláé àbí bínú ọlọ́run àbí làánà rẹ̀ àbí ìyà eléyìí tó tóbi tó ti pèsè kalẹ̀ bẹ́ẹ̀ ni tó bá ti rú ẹlẹ́kẹ̀jì nínú tó fi hàn bó ti ṣe burú pé kéèyàn pa mùsùlùmí òun náà ni pé sẹ̀rí àfihàn pé gbogbo ẹni tó bá ti kú pa mùsùlùmí bí ẹni pọ́ porí ara rẹ̀ ni bí ẹni tó pa ara rẹ̀ lọ́jọ́ torí pé ọlọ́run sọ pé wala taqtulu anfusakum inna Allaha kana bikum rahima wa man yaf'al dhalika 'udwanan wa dhulman fasawfa nuqlihi nara. وكان ذلك على الله يسيرا أو ولا سكوك على nítorí pé tí mùsùlùmí bá pa mùsùlùmí bí ìgbà tó pa ara rẹ̀ ni o tó o bá gbọ́dọ̀ ṣekú pa mùsùlùmí tó o sì gbọ́dọ̀ ṣekú pa ara rẹ̀ àjọ ike kò kú ọwọ́ rẹ̀ ru ìdí tí ẹ̀sùn bí gbọ́dọ̀ ṣekú pa ara yín tọ́lọ́wọ́n bá ń kọ̀ fún yín òun náà ní pé aláàánú lọ́lọ́wọ́n bá jẹ́ àmánà le tó fún yín kò sì tọ́ kẹ́ máa tẹ̀jẹ̀ ara yín sílẹ̀ ẹnikẹ́ni tó bá wá ṣe bẹ́ẹ̀ lẹ́yìn kíkọ̀ tọ́lọ̀ ti kọ̀ yìí tó wá ṣe kópa mùsùlùmí ní ṣe kópa ní tọ̀tẹ̀ ní ṣe kópa ní tàbùsí ọlọ́ni iná lápadà fìrú olúwa rẹ̀ sí o tó bá di lọ́la òkè yàmù ìsọnisínà máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ó sì jẹ́ ntọ́rọrùn púpọ̀ fọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ṣọ́ra fún àti ṣekú pa mùsùlùmí nítorí pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ iná lonítọ̀hún ọwọ́ ó sì dájú pé agbára rẹ ara rẹ ọ̀ràn iná ẹlẹ́kẹta òun náà ní pé ká ṣekú pa mùsùlùmí zambon aorin wa ifmun kabir ẹ̀ṣẹ̀ ńlá ni. ẹ̀ṣẹ̀ tó tóbi sí ni torí àdéhìí tó wá lọ́dọ̀ ìmáàmù àbùdá Dawud gba ọ̀nà tó fẹsẹ̀ rìn lẹ̀ pé anabi sallallahu alayhi wa sallam wọn ni kullu dhanbin asallahu an yaghfirahu illa man mata mushrikan aw mu'minan qatala mu'minan muta'ammidan. gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá ṣẹ̀ Ọlọ́run ọba lè ṣàforíjì rẹ̀ fún yà àyàfi ẹni tó bá kú nípò pọ́jọ́ ṣẹbọ o àbí mọ́mì ni mùsùlùmí tó kú lẹ́yìn kó ṣekú pa mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ lámàámà ṣekú pa ni Ọlọ́run ọba ò ní foríjì wọn o báyìí ló wá nínú hadith ó tún wá nínú hadith míì ohun tí ń tọ́ka sí bí ẹ̀ṣẹ̀ ti ń bẹ nídìí kápáyàn kó ti ṣe burú tó. Adéṣe anábì sallallahu alaihi wa sallam ó ní law anna ahla as-samaa'i wa ahla al-ardi ishtaraqu fi dami muslimin la'akabbahum Allahu fi an-nar hadith sahih. Ìbá ṣe gbogbo àwọn ẹni tó ń bẹ nínú sánmà méjèèje àtàwọn ẹni tí ń bẹ nínú ilẹ̀ méjèèje wọ́n bá jọ pawọ́ pọ̀ sí kópa mùsùlùmí kan níṣẹ́ lọ́lọ́run ọba ọba da gbogbo wọn sínú ọ̀nà lápapọ̀ rẹ̀ eléyìí fi hàn àníṣẹ́ bó ti ṣe burú pínkẹ́mi mùsùlùmí ọgọ́gbọ́wọ́ rẹ̀ tó ṣe ké bí kápá àyàn bí kápá àyàn ló máa ń ṣe ọ ọ̀daràn burúkú ká máa gbósùbà fáwọn olùpààyàn lọ́wọ́ máa ń ṣe ọ̀daràn níwọ̀n náà àwọn ẹni tó ń pààyàn tó ń tẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ lójoojúmọ́ yẹn irú àwọn ẹ̀san burúkú tó ń retí wọn ló ń gbọ́ yìí o nínú àdìsí mi ó wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam nínú àdìsí tí ìmáàmù Bukhari tó gbé jáde wọn ni la yazalu al-mu'minu fi fuhatin min dinihi ma lam yusib daman harama mùsùlùmí ò ní yé máa gbáyé gbádùn nínú ẹ̀sìn rẹ̀ lópin ìgbà tí ò bá ti tẹ̀jẹ̀ nìkan sílẹ̀ lọ́nà tí ọ̀tọ̀ ìgbà yìí gbádùn ti pẹ̀yìn dà fẹ́ni tó bá ti kú pààyàn ìgbà yìí nísìnyí ò tún sí má fẹ́ni tó ti kú pàmòlàkejì rẹ̀ bákan náà nkẹlẹ́kẹrin inú ti ń tọ́ka sí bó ti ṣe jẹ́ ìwọ̀ kéèyàn ó ti kú pa mùsùlùmí òun náà ni. àlàyé tó wá nípa bí ìwà ńlá bó ti ṣe ń bẹ fún ẹ̀jẹ̀ mùsùlùmí ipa ò gbọdọ̀ tá sílẹ̀ gẹ́gẹ́ bí ìwà ńlá eléyìí ti ń bẹ fún àwọn oṣù àbọ̀wọ̀ tó ti kó tó ọjọ́ kan nínú wa gẹ́gẹ́ bí ìwà ńlá eléyìí ti ń bẹ fún haramu Mẹ́kà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anábọ̀ Muhammad. صلى الله عليه وآله وسلم من حديث إمام مسلم مقاوة النبي صلى الله عليه وسلم قل فإن دماءكم وأموالكم وأعراضكم حرام عليكم كحرمة يومكم هذا في بلدكم هذا في شهركم هذا لا جداج أجاي dúkìá yín àti iyì yín ìwọ̀n ló jẹ́ lórí yín o kíkẹ́ ẹ máa tẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ara yín sílẹ̀ o ìwọ̀n ló jẹ́ lórí yín o kẹ́ ẹ máa gbọ́wọ́ ọmọlàkejì jẹ lọ́nà àìtọ́ ìwọ̀n ló jẹ́ lórí yín o kẹ́ máa dá iye ọmọlàkejì nù gẹ́gẹ́ bí ọjọ́ òní ti ṣe jẹ́ ọjọ́ àbọ̀wọ̀ ní ìlú tá a wà yìí tó jẹ́ ìlú abọ̀wọ̀ ọjọ́ òní dáná bí nsọ náà ní ọjọ́ Àrafà ní ìlú abọ̀wọ̀ tá a wà yìí ọ̀nà ní Mẹ́kà fi shahrikum hadha lóṣù tẹ́ wà yìí ọ̀nà lóṣù dhul tọ́jọ́ kan nínú àwọn oṣù mẹ́rin abọ̀wọ̀ tọ́lọ́wọ́n bá ti kájà léèwọ̀ nínú rẹ̀ ìjọba yí ọba yẹn ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kó lọ́ọ́ ike ipò tí ẹsìn islam tó tu ẹ̀jẹ̀ mùsùlùmí sí ọ̀gá púpọ̀ ẹ̀mí ẹnìkan ọ̀gbọ́dọ̀ sọ́wọ́ rẹ̀ bọ̀ ipò tí islam tó dúkìá mùsùlùmí sí ọ̀gá púpọ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́wọ́ rẹ̀ lọ́nà àìtọ́ o ipò tí islam tó iyì mùsùlùmí sí ọ̀gá púpọ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ kí àbàwọ̀n kábàwọ̀n kọ́ta sí aṣọ yìí rẹ̀ nínú tó tó tọ́ka sí. bó ti ṣe pé kéèyàn ṣe kópa mùsùlùmí òun náà ni tó wá nínú àwọn ẹ̀rí eléyìí tó múnádóko gbogbo ẹni tó bá fi lè ṣe kópa àyàn la yaqbalu Allahu a ọlọ́wọ́n bò ní tẹ́wọ́ gbaṣẹ́ tó gbélé ayé o. anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ ó ní waman qatala mu'minan faghtaba biqatlihi lam yaqbalillahu minhu sarfan wala adla hadithun sahih ẹnikẹ́ni tó bá ti kú pa mùmínì tó tún wá ń tinú rẹ̀ ń dùn tó ń tapá kaka lórí kíkọ́ tó pé mi mọ̀ pa. gẹ́gẹ́ bí àwọn ọmọ apààyàn àwọn ọmọ ọ̀daràn wọn yẹn ti dé ń pa àwọn èèyàn tí wọ́n tún jáde nínú ìwé ìròyìn tí wọ́n tún máa sọ lórí ẹ̀rọ ìtàkùn àgbáyé íńtánẹ́ẹ̀tì wípé àwọn làwọn ti kú pa àwọn làwọn yin bọ́ǹbù báyìí wọ́n tún máa sọ máa tapá kaka. لم يقبل لم يقبل الله منه صرفا ولا عدلا ètò kéré nu sẹ ọlọ́run ní gbà lọ́dọ̀ wọn ètò sì gba ọlọ́run bò ní gbà ẹ wo orí ibú wọn ti pọ̀ tó ẹ wo mẹsẹ fi orí ibú fi sayọ wọn jọkan nínú wa o mẹsẹ jẹni tí wọn máa gbósùbà fún wọn lórí pípa tó ń pa àwọn èèyàn bákan náà. nínú nǹkan tó tó tọ́ka sí aburú káfí kópa mùsùlùmí lọ́nà ìtọ́ ẹlẹ́kẹfà òun náà ní pé gbogbo ẹni tó bá fi kópa mùsùlùmí lọ́nà ìtọ́ níṣẹ́ lónítọ̀ ọ̀hún yóò rè sínú ìparun ìparun ni ó jẹ́ tiẹ̀ ó wá nínú hadith látọ̀dọ̀ anabi sallallahu ha ما لم يصب حراما فإذا أصاب دما حراما بلع حديثنا حديث صحيح أنا مؤمن أني جاني تدا أني تسوى lópin ìgbà tí ò bá ti ta ẹ̀jẹ̀ sílẹ̀ lọ́nà àìtọ́ ní ìgbà tó bá ti lè ta ẹ̀jẹ̀ nìkan sílẹ̀ lọ́nà àìtọ́ báyìí ìparun dé bá ọ ọlọ́mọbọ ṣàánú wa kí wọn nínú rẹ ń dùn sí nígbà tó ya pààyàn kí ni ń gbé ọnú nígbà tó ya abatẹnijẹ tó ń dẹ́mi àwọn èèyàn légbodò tí ń pa wọn tó ti gbàgbé jọ́tà dúró rojọ́ wọn ju ọlọ́ọ̀ni tó bá ṣe pé ìjọba ilé ìsàmbẹ lábẹ́ àbúradà rẹ̀ àwọn ọba tiẹ̀ tọ́ wọn ò tọ́ ẹ̀mí àwọn ẹni tí ń bẹ lábẹ́ wọn tó ń towó tabua tí wọ́n yà sọ́tọ̀ lórí páwọn máa fi wáàbò fún wa eléyìí bíbọ́ lọ́wọ́ sekun ìjọba láyé kò pé kẹ́ ẹ bọ́ lọ́wọ́ mímú tọ́lọ̀ ń mú yín lọ́la lùkìyàmà nítorí pé tẹ́ ẹ bá bọ́ láyé kò túmọ̀ sí pé ẹ sì ti bọ́ lálùkìyàmà a sì máa pé gbogbo ọ̀daràn gbogbo àṣebàjẹ́ ó náà máa wá ibi tí ó lùgbọ́ tí ó forí pamọ́ sí ni lábẹ́ òfin ọlọ́run pé pípa tó ń pààyàn ọlọ́run ló ní kó wọn pààyàn ìbá ti pọ́ ọlọ́run ló ní kẹ́ ẹ máa pààyàn bẹ́ẹ̀ ìbá ti jẹ́ pé lórí ibú yín nìkan ni ọ̀wà ń di pàǹpààyàn gbogbo mùsùlùmí náà ni ọ̀bá wà ń di kó náà ń pààyàn ṣùgbọ́n gbà tó ti pé kò sí kò sí tọ́ka Islam pẹ̀lú ntẹ̀ǹsẹ̀ ó sì ti dájú pé àwọn tẹ́sí Islam àwọn gan-an ni Boko Haram àwọn kèfèrí kúnnú wọn jára, àwọn olóṣèlú ti ń bẹ́ẹ̀ nù wọn jantirẹrẹ oníkàlùkù pẹ̀lú àníyàn tó gbé wọ bẹ̀ ọlọ́run ọba wa ọkápá àti mú gbogbo wọn kò sì ṣòro fún un láti ká wọn lápapọ̀ wọn pa wọn run bí ìgbà tó ṣe wípé olóńgbò sọ ìkúté sẹ́nu tó gbé mi sí egun sí egun kò ṣòro fọlọ́run ọba láti fojú wọn rí màbó bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá máa lọ alábòsí lára títí tí ó fi di pé òṣùwọ̀n rẹ̀ pé ní ìgbà tí òṣùwọ̀n rẹ̀ bá pé tọ́lọ́wọ́n bá bá ara mú kò á ní rọ́nà jàjàbọ́ nínú tó tún tọ́ka sí aburú bá ti kópa mùsùlùmí gẹ́gẹ́ ṣe rí tó ń ṣẹlẹ̀ láti ìjẹta gánà ní port harcourt ní Yobe state mọ́sálásí táwọn èèyàn ti ń ṣe sọ́lá táwọn olórí ibú lọ sọ bọ́ǹbù sí àwọn èèyàn ń ṣe sọ́lá tó lọ Allahu akbar ẹni tí ń fún wa níròyìn tó ṣẹlẹ̀ ó ní Allahu Akbar ìmáàmù la gbọ́ láti rí táwọn èèyàn ti dànù lọ rẹpẹtẹ ní ìgbà tí àwọn gbọ́ igbe àdó olóró àwọn ajẹ́ mùsùlùmí lélẹ́yìí kò lè jẹ́ mùsùlùmí àwọn ọ̀tá ẹ̀sìn Islam ni ṣùgbọ́n gbókọ̀ hárí lórúkọ pé àwọn fẹ́ bà Islam lórúkọ jẹ́ yọ́n á ní yàmùyàmù olórí bú. ló lè rí ṣe níbi àti dáre luwé islam dúró yàmúyàmú wa bírò wọn táwọn náà tún jọ jẹ jàtìjàtì tí wọn bá jọ pa ọkọ wọn ní nǹkan kan náà fi lè dáre luwé islam dúró ìrèdóna ayọ́tọ̀fẹ́ onúra allahi bẹ́ẹ̀ fúwa hihim wàlláhu mùtẹ́mù nùrìhì wàlẹ́wù kẹrìhàl káfíròn. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون أتاكم إلو لا لتاتي أوسافي لقاي ما ليورم قولوا لا لا ملو قال لا لتاتي أوسافي لقاي ما ليو سبا لا سام وسبا قال لا لا ملو لا تاكم تنبلا نوات دانا إنسافي لقاي ما لي إراو قدي islam ó débi tí ó dé ẹyẹ ṣe bójúbójú ẹni tó bá lẹ́nìkan nú ti ń bá a jà kó kéde ara rẹ̀ kó fira rẹ̀ hàn kò sí àyètẹ́lẹ̀ lúgọ sí lábẹ́ islam láti máa ba ayé jẹ́ kò sí àyètẹ́lẹ̀ forí pamẹ́ sí lábẹ́ islam láti máa pa àwọn kò sí àyètẹ́lẹ̀ lúgọ sí nínú alukur'an láti máa gbẹ́mí àwọn èèyàn gbóná kójú yọ ọ́ kò sí ntọ́kan islam pẹ̀lú táwọn boko haram ṣe o àwọn tẹ́sí islam ló kún bẹ́ẹ̀ àwọn arú rẹ tẹ̀ ṣe mùsùlùmí náà ni wọn torí àìmọye irú wọn náà wọn ti mú wọn ò dé mọ́sálásí rí àfi tí wọn bá fẹ́ pààyàn ṣé mùsùlùmí wa lè léyìn ẹni tí ò dé mọ́sálásí rí àfi tí wọn bá fẹ́ sọ àdó olóró eléyìí ẹ ṣe mùsùlùmí nínú aburú eléyìí tó tún wà ń bẹ́ẹ̀ òun náà ní kékeré ayé lápapọ̀ rẹ̀ kọ́ parun kó dòfo ó fúyẹ́ lọ́dọ̀ ọlọ́run ọtẹ pẹ́rẹ́ ju ká pa mùsùlùmí lọ pípa mùsùlùmí ó burú lọ́dọ̀ ọlọ́run títí gbogbo ilé ayé ọ̀parẹ́ lọ. bẹ́ẹ̀ bó ṣe wá nínú hadith ilé tí ìmáàmù Ibn Majah tó gbà wá pèlè zawalu dunya ahawanu ahawanu ala Allahi min qatli أخرجه ابن ماجه وصححه الألباني kílẹ̀ ayọ́ parun kódòfo kókòrá jẹjẹ mọ̀ kó fi ẹjọjọ lọ́dọ̀ ọlọ́run ọtẹ pẹrẹ lọ́dọ̀ ọlọ́run ju fún ọ̀pá mùsùlùmí lọ́nà àìtọ́lọ̀ subhanallah wò tí fi ń pa mùsùlùmí ni pé kí wò torí kọ pé yọ yọ náà ni ṣùgbọ́n látara aró àdéhùn yẹn kọ́tà kọ́ ń bẹ̀ ni pé ẹ̀ṣẹ̀ ńlá ń bẹ fẹ́ni tó bá ti kú pa mú mi ni o lọ́nà àìtọ́ nítorí pé ẹ̀ṣẹ̀ tó dáhùn ó burú ju kí gbogbo ilé ayọ́ parun kó dòfò lọ. bákan náà nǹkan ẹlẹ́kẹjọ nínú tí ń tọ́ka sí aburú tí ń bẹ nínú ká ṣe kú pa mùsùlùmí òun náà ní wípé ẹni tó bá ṣe kú pa mùsùlùmí ó ti kó sínú ewu ńlá tí ò ní rọ́nà jáde ń bẹ̀ẹ́ gẹ́gẹ́ bí abdullahi bin umar radiyallahu anhuma ti ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ tí imaamu bukhari gbé jáde nínú sahihi rẹ̀ ó ní inna min warasati al-umur allati la makhraja liman awqa'a nafsahu fiha safka الدم الحرام بغير حله onídàájúdájú ọ̀nbẹ nínú àwọn ewu ńlá eléyìí tó sọkè téèyàn bá ti kó sínú rẹ̀ téèyàn bá fira rẹ bọ́ sínú rẹ kò ní rọ́nà jáde nínú rẹ mọ́ láéláé ó náà ní kéèyàn ta ìjẹ mùsùlùmí sílẹ̀ lọ́nà tí ọ̀tọ̀ ewu ńlá ni pààyàn ewu ńlá ni ìdí tó bá pé àwọn èèyàn bá yìí yóò fún wọn pa ẹnìkan yóò ṣòro kẹ́ ẹ tó gbọ́ pé wọ́n ká ẹnìkan mẹ́lẹ́ lọ pa yóò ṣòro kẹ́ gbọ́ pé wọ́n lọ́nà wọn pa tó ti pé islam bá ń bẹ tí wọ́n ń lò ṣùgbọ́n islam aburú ti ń ṣẹlẹ̀ bákan náà nínú aburú eléyìí ti ń bẹ ni tó bá ṣe kúpa àyàn ti ń ṣàfihàn bó ti ṣe burú tó pé kéèyàn ó ṣe kúpa àyàn lọ́nà àìtọ́ òun náà ni pé ìṣirò tí wọ́n ó ṣe fún apààyàn lọ́jọ́ ìṣirò tó lé ní o qala sallallahu alayhi wa alihi wa sallam anabi wa kí àti ọlọ́lọ́wọ́n bá kó máa bá sọ pé yaji'u al-maqtulu bil-qatili yawma al-qiyamati nasiyatuhu wa ra'suhu biyadihi wa awdajuhu tasukhubu tasjubu daman wa yaqulu ya rabbi. qatalani hatta yudnihi min al-arsh ẹni tí wọ́n pa òun yóò wọ ẹni tó pa wá lọ́jọ́ gbẹ̀ndà al-qiyamah ní ìgbà tó ṣe é pé yóò gba orí àti asóso rẹ̀ mú báyìí yóò máa wú ọbọ̀ wá sí abẹ́ àgọ́ ọlọ́ọ̀lọ́wọ́n bá wa ní ìgbà tí. kásán ọrùn ẹni tí wọn pa tẹ̀síjúbò dẹ́mẹ̀ tí wọ́n máa pọ ẹ̀jẹ̀ jáde bí ìgbà tó ti kó ni wọn pa ẹ̀jẹ̀ wọn máa jáde láti kásán rẹ rẹ̀ yọ máa sọ pé wọ́n ọlọrun ọba mi ọ̀tẹ́lẹ́nì ọ̀pá mi ńlọ́pàá mi láyé kò ní yé wọ́ kò ní yé fà títí tí ó fi fà dé abẹ́ àga ọlá ọlọ́run ọba wa. irú ẹ̀sìn tó ń fẹ́ nù. sẹ́rù ori ibú tó ọbẹ̀ sẹ́nu tó fi dẹ́kun ṣekú pọ́mọlàkejì. bákan náà inú tó tún mú kó dẹ́rù báyà pé kéèyàn ṣekú pààyàn òun náà nípa kọ̀ọ̀kọ́ ńtọ́lọ́wọ́n bá ọkọ̀ ṣèṣirò fún lórí rẹ̀ lọ́la gbẹ̀ndà lùkìyàmù òun náà ni ọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀ ẹni tó pa ẹni tó ṣe léṣe. eléyìí là kọ́kọ́ ntọ́lọ́wọ́ bá ọkọ́ ṣèṣì rò nípa rẹ̀ ń jọ̀gbìn dà òkèèyàmù eléyìí jẹ́ ti ń bẹ láàrin èèyàn séèyàn ìwọ́n ti ń bẹ láàrin èèyàn tọ́lọ̀ ọ̀sọ̀lẹ̀ ń là kọ́kọ́ ntọ́lọ́wọ́ ọkọ́ ṣèṣì rò fún wa nípa rẹ̀. ó wá nínú hadith eléyìí tí imaamu Bukhari tí wọ́n gbé jáde nínú síra wọn ọlọ́nà sallallahu alayhi wa sallam wọ́n ní awwalu ma yuhasabu bihi al-abdu as-salat wa awwalu àkọ́kọ́ nǹkan tí ọlọ́run bá kọ́ sí fi o fẹ́rú lórí rẹ̀ ń jọ́gbìn ní alùpùpù ní sọ́lẹ̀ àkọ́kọ́ ń tọ́lọ́run bó sì fi ṣèdájọ́ láàrin èèyàn sí èèyàn oná lẹ̀jẹ̀ ẹni wọ́n pa ẹni wọ́n ṣe léṣe ẹni wọ́n sá lọ́gbẹ́ gbogbo eléyìí òun làkọ́kọ́ tí wọ́n fi bẹ̀rẹ̀ eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn nǹkan tó tọ́ka sí aburú ká ti kú páàyàn ìdí táwọn fi jìnnà sí ìṣekúpáyàn tí wọ́n fi ń ṣọ́ra fún kí ẹ̀mí èèyàn tọwọ́ àwọn jábọ́ ṣùgbọ́n nígbà tí àwọn aláìní làákàyè àwọn aláìlérò àwọn dìndìnrín màálù ọ̀fọ́ táwọn fi ń sáré láti rí i pé àwọn làwọn pa ẹni tọ́pọ̀ jù nínú àwọn èèyàn torí kí wàhálà wọn lè bá pélékè lọ́la gbẹ̀ǹdà kìyàmù wá yanilẹ́nu láti rí i pé àwọn kan àwọn ń dunnú lórí pípa táwọn ń ṣekú pa mùsùlùmí nígbà tí wọ́n máa ṣọ́ra fún àti ṣe kèfèrí ní sùdá àwọn mùsùlùmí làwọn gbà pé pípa wọn yóò mú àwọn súnmọ́ lọ ṣùgbọ́n àwọn kèfèrí táwọn bá pa wọn ó lè kó bá wọn lọ́dọọlọ. alimami ibn kathir rahimahullahu ta'ala wọ́n mọ̀ fún wa nírò nínú tírà wọn albidaya tó nìhaya nípa àwọn ẹni tó kọ́ fi ìlànà orí ibú yìí lélẹ̀ pé ká máa ṣe kúpa mùsùlùmí lọ́nà àìtọ́ àwọn náà ní kọ́wárì àwọn ẹni tó ṣe pé wọ́n yapa sí àwọn mùsùlùmí lápapọ̀ wọ́n ń pe gbogbo ẹni tó bá ti dẹ́ṣẹ̀ ńlá kan wọ́n ń pè ní kèfèrí. wọ́n ní tó bá ọlọ́run ní gba rẹ̀ wọn bá sì kú iná ní tààràtààrà fún òtí ẹ̀ jáde kúrò nínú rẹ̀ láéláé àwọn èèyàn burúkú wọ̀nyí wọ́n ń ṣekú pa àwọn mùsùlùmí wọ́n yọ nǹkan àjà sáwọn nǹkan àjà sáwọn mùsùlùmí ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ wọ́n gbọ́ wọn bọ́. ló sì di láyé wa nínú àwọn àdéhìí páwọn ẹni ibú ni wọn ló bá ti pé ìgbà tí olórí ibú wọn fojú hàn wọn bá ń bẹ láyé ni laqataltuhum qatla 'ad ipa àwọn àádáwa ìbá pa wọn. Al-Imam Ibn Kathir wọ́n ní ká tẹ́wọ́ gba àpèjúwe kan nípa báwọn olórí ibú yìí bí wọ́n ti ṣe ṣe kúkú àwọn sàhábà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tàbí kan orúkọ rẹ̀ máa jẹ́ abdullah ibn hubbab sahibu rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam tàbí ni àwọn kọ̀wárì tó lórí ibú yìí àwọn jẹ́ máa pa àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ aṣíwájú fáwọn olórí ibú tí pa àwọn mùsùlùmí nìsín wọ́n mú sàábẹ̀ yìí wọ́n mú lẹ́rúkún wọ́n tún mú ìyàwó rẹ̀ pẹ̀lú ẹ̀ ìyàwó sì jẹ́ aboyún ní ìgbà tí wọ́n mú wọ́n wá ń sọ fún sàábẹ́ ìyá Abdullah wọ́n ní ta ni ọ́ ó ní èmi èmi ní Abdullah ọmọ Hubbab sahibu rasulillahi sallallahu alayhi wa sallam ọ̀kan nínú àwọn sàábà èsì èmi jọ́kan nínú àwọn sàábà wọ́kọ́t rọ àwùtúmúni ẹ ti tẹ̀rù bá mi báyìí ọ̀kan náà sọ abàtì ni mí wọ́kọ́lẹ́ wọlé sàárẹ̀ wọ́n ní kò burú kọ́kàn balẹ̀ kò ní rí láburú. sọ fún wa nípa nǹkan kan eléyìí tó aláǹfààní àti gbọ́ lẹ́nu bàbá rẹ̀ sọ̀kọ́l arákùnrin yìí dáhùn oníṣẹ́ mẹ́rin ẹbí yẹ kóòlù gbogbo tí bàbá mi sọ báyìí pé. سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول ما قلت يا النبي ومحمد بكاتي الله ما بعد ستكون فتنة القاعد فيها خير من القائم والقائم خير من الماشي والماشي خير من الساعي ọlọ́nàbí sallallahu alaihi wasallam sọ pé fìtínà ọ̀sẹ̀lẹ̀ o lẹ́yìn òun fìtínà ọ̀sẹ̀lẹ̀ àmìwọ́ ọ̀sẹ̀lẹ̀ ẹni tó bá jókòó lásìkò tí fìtínà yìí bá ṣẹlẹ̀ ó lóore ju ẹni tó bá nàró lọ o torí ẹni tó nàró ó súnmọ́ kí fìtínà ó tètè rí fà ẹni tó sì nàró lásán tó wọ́n máa rìn lọ ó lóore ju ẹni tí rìn lọ bá fìtínà àti pé ẹni tí rìn lọ. òun tún lóore ju tí ń sáré lọ́ba ó ní mo gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu bàbá mi páwọn náà gbọ́ lẹ́nu anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ẹ sì ti mọ̀ fáwọn kàwárì àwọn gan-an lògùnà gbòǹgbò tí ń kóná má nígbà yẹn ó dàbí ìgbà tó ti kọ́rọ̀ tí ń kà ìgbà tí ń bá wọn wí ni lójú wọn àwọn náà wọ́n nítorí gbọ́ lọ́dọ̀ bàbá rẹ̀ lọ́sọ àwọn ìparọ́ fọkàndó hobi yéde wọn wá ń fà á lọ wọn di ọwọ́ rẹ̀ mọ́ ń fà á lọ tọ láàrin ìgbà tó ń fà á lọ apá kan nínú wọn rí ẹlẹ́dẹ̀ kan ẹlẹ́dẹ̀ yìí jẹ́ ti ọ̀kan nínú àwọn bàkàtàbíyà kìí ṣe ti àwọn ẹlẹ́dẹ̀ mùsùlùmí kí lọ́wọ́ kí ni mùsùlùmí fẹ́ fẹ́ ẹlẹ́dẹ̀ sí ọwọ́ àgbẹ̀kọ́ mọ́ láwọn ẹran kan ẹlẹ́dẹ̀ ni wọ́n pé kíni. ẹlẹ́dẹ̀ yẹn ọjọ́ tó kan náà ọba kàtàbíà ọ̀kan náà ọ̀kàwárì tó wá mú sàábẹ̀ yìí lẹ́rú ọwọ́ ata ẹlẹ́dẹ̀ yẹn lọ́pẹ́ pẹ̀lú darẹ̀ eléyìí mú kí awọ rẹ̀ ọbẹ̀ ọ̀kan nínú wọn wá sọ fún ló dé tó fi ṣe báyìí yìí nígbà tó o sì mọ̀ yìí tọ̀kan náà àwọn tí mùsùlùmí ni ṣé ń tó o ṣe dáa ìyẹn ni pé ẹlẹ́dẹ̀ káfìrí ó ní iyì ọlá pọ́nlé lọ́dọ̀ wa ju tàbí anabi muhammed sallallahu alayhi wa sallam lọ ẹni tí wọ́n mú tí wọ́n ti so lọ́wọ́ báyìí tí wọ́n ń fà á lọ. báyìí ẹni tó sa ẹlẹ́dẹ̀ lọ́gbẹ́ nínú ọwọ́ àgbà ọ̀dọ̀ ẹni tó lọ ẹlẹ́dẹ̀ yìí lọ ó sì tọrọ gáfárà lọ́dọ̀ rẹ̀ ó tọrọ pípọ́ má bínú lórí ntọ́nse láàrin ìgbà tí wọ́n lọ. dàbí inú kájábọ́ látòrí igi ọ̀kan nínú wọn mú àmà báwọn kàwárì wọ́n ń sọ́ra láti dáwọn ẹ̀sẹ̀ kan yàtọ̀ sí kí wọ́n pa mùsùlùmí wọ́n pa mùsùlùmí lọ́dọ̀ wọn ohun tó fi gbà rẹ̀ dàbí inú látòrí igi gbígbà tí bẹ́ẹ̀ náà lòun náà mú tẹ̀mí inú yẹn lọ́ba ti sọ sẹ́nu ọ̀kan ni wọ́n wá sọ fún yín pé òṣìṣẹ́ jẹ́ láì gbàyọ̀ǹda láì sanwó ẹ̀ ṣé ń tọ́ ọ fẹ́ ṣe é dáa ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe yín rún kọ̀mọ̀gbà tó tú dànù kò tú dànù ẹ̀wọ̀n káwọn kọ̀wárì bí wọ́n náà fi sọ̀rọ̀ láàrin tó láti sọ ni ẹ̀ máa fojú kéré sọ láti yín lẹ́gbẹ̀ẹ́ sọ láti wọn ẹ máa fojú kéré ọ̀sùnyàmù yín lẹ́gbẹ̀ẹ́ ọ̀sùnyàmù ẹ máa fojú kéré zakati yín lẹ́gbẹ̀ẹ́ zakati wọn. wọ́n máa kí alukur'an ní kíkí tẹ̀yìn ọ̀ máa ké bẹ́ẹ̀ ṣùgbọ́n kíkí tí wọ́n ń ké yẹn kò lè tayọ gbogbo gbogbo wọn ò kò dénú. wọ́n máa sáré kúrò fẹ̀sìn islam sílẹ̀ gẹ́gẹ́ bí idà gẹ́gẹ́ bí ọfà bó ti fi máa ń sáré kúrò láàárọ̀ ọ̀sán dènà sí ọrùn bẹ́ẹ̀ ni wọ́n máa sáko nídìí ẹ̀sìn Islam. àwọn kàwárìdì wọ́n tẹ̀rù ẹni tó mú dẹ́bìnù ti ń jẹ ọ̀gbà ayọ̀ǹda ó ti sanwó ẹ̀ ebi tó yẹ kó ọjẹ́ nù ó sì tú dànù. ṣùgbọ́n o wọ́n mú Abdullah ibn Hubbab wọ́n wọ́ bàbá yìí lọ wàá bí ni o wọ́n wọ́ ọ lọ títí wọ́n fi wọ́ débì kan wọ́n sì sọ fún wọn kó wọ́n bẹ̀rù ọlọ́run wọ́n sì wọ́n pa wọ́n pa síbẹ̀ wọ́n àti wọ́n pa síbẹ̀ ìyàwó rí bí wọ́n ti ń pọ́kó ń ìyàwó lè mú mára ìyàwó ní kó wọ́n bẹ̀rù ọlọ́run kó wọ́n páyà rẹ̀ tẹbi wọ́n rí pápá oyún lòun tí wọ́n bá ti ẹsì torí tòun ṣàánú òun pé mùsùlùmá lòun wọ́n sì torí ọmọ tí ń bẹ nù òun ṣàánú òun. wọ́n ti kú payàwó náà wọ́n ti bẹ inú rẹ̀ wọ́n gbé ọmọ tó wà nù rẹ̀ náà jáde wọ́n pa a'udhu billahi minash shaitanir rajim barakallahu li wa lakum fil qur'anil azim wa nafa'ani bima fihi wa fi sunnati min albayyinati wal ayati almubina aqulu qawli hadha wa astaghfirullaha alazim li wa lakum fastaghfiruhu إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم لتفوزوا غدا بالجنان قال عز من قائل ولقد وصينا الذين اوتوا الكتاب من قبلكم واياكم ان اتقوا الله عباد الله dájúdájú كنت to لوري لديوا كنت كان لا ohun tó kaniláyà ọ̀jàmà kankan lọ́dọ̀ àwọn agbésùmàmì adẹ́mi ẹni légbodò àṣekúpani lórí àìṣẹ̀ ọ̀bùrú jáì ó sì dájú igbe tí wọn tá à ń rí wí kò tó nǹkan kan kò tí ẹ̀ jámà nǹkan pẹ̀lú lẹ́gbẹ̀ẹ́ tìjọba tí ò rí tẹ̀tẹ̀ tù kí ni tó máa pa ní àwọn ọmọ ogun lórí tìrìtì anítorí ilẹ̀ anítòfurufú a sì nítojú omi àwọn nǹkan ń gbowó sunni kò sẹ́ni tó fẹ́ kú nínú wa iṣẹ́ táwọn ti gbà oníṣẹ́ pé àwọn dáàbòbò lu kódà kó ṣe pé ìdáàbòbò yóò ṣe sábàbí ikú tàwọn ìdènà tó fi jẹ́ pé tọ́rọ̀ bá ṣẹlẹ̀ láàrin sọ́jà àti aráàlú àwọn sọ́jà wọn a máa sinú bí wọn a máa faraya lọ́pọ̀lọpọ̀ wọn lọ kóra wọn wá látàgbọ́ wọn ni wọn wá ṣe gbogbo ará àdúgbò tí wọn ti tọ́ ẹnìkan nínú wọn wọn ò ṣe lọ́tẹ̀ lúlù òní tó wíwọ́ fẹ́ lómi wọn ò tiẹ̀ ní sí ìyàtọ̀ láàrin àgbàlagbà àtọmọdé kí ló dé tẹ̀ gbogbo eléyìí wọn ò ní sáwọn lọ́yẹ kẹ́ ẹ máa hùwà burúkú sí láwọn tó ti pa àwọn ti fẹ̀mí àwọn sílẹ̀ nítorí àti dáàbòbò ẹ̀yìn ààbò náà wàá dàtà àrí báyìí àrààbò àwọn boko haram wọ́n ń pààyàn pakúpa wọ́n ń sọ bọ́ǹbù sí àwọn agádà tó so àwọn ìlú ńláńlá pọ̀ wọ́n ń lé àwọn èèyàn kúrò nínú ìlú ti sọ́jà ti sọ́jà wọ́n ń ta àti àwọn apá àwọn ti gbà bíi ìjọba sì ń bẹ lábújá àwọn fọtí ìsàlejò wọ́n ń fi òyìnbó sàwọn èèyàn lálejò wàlà hàwùlà wàlà kúwàtà ìlà bìlà nítẹ̀tọ̀ onítẹ̀tà mẹ́ẹ̀ ni wọ́n jí ìyàwó gbákejì prime minister Cameroon gbé àwọn sọ́jà Cameroon wọ́n fara ya wọ́n jà yánnayànna pé àwọn Boko Haram yìí wọ́n ò ní gbé àwọn èèyàn yìí lọ gbé ní ìgbà tí wọ́n fi jà pẹ́ ta mẹ́rìndínlógún nínú sọ́jà Cameroon lọ́ba lọ ṣùgbọ́n wọ́n rí i pé gbogbo àwọn ẹni tí Boko Haram fẹ́ mú lẹ́rùgùn gbogbo wọn náà gbà padà láàyè ẹnìkan ṣoṣo ló kú nínú wa níbo níjọba ti wá wá wà pé Cameroon náà á sọ fún lágbára lẹ́gbẹ̀ẹ́ Nàìjà níbo níjọba ti wá wà gbogbo èèyàn ni wọ́n ń jí gbé ọ̀pọ̀ àìmọ́ èèyàn wọ́n jí gbé tíjọba ti sọ pé òun ọ̀gbọ́n pa rẹ̀ ìgbà tí wọ́n á tú wọn lẹ̀ olórí ìlú olórí ìlú tó wá sọ pé òun fẹ́ ra wọn náà gbàtà sì jí wọn pé ẹlẹ́yìn ọ̀gbọ́n pa wọn wàlà hawla wàlà quwwata illa billah. ẹ wọ àwọn tí wọn ní wọn jí àwọn ọmọ tiwọn náà gbé báwọn náà ti ponú wọn bù wọn ní ọgọ́rùn-ún mílíọ̀nù náírà eléyìí wàá dàrí wọn rú wọn ti gbàgbé pọ́ mọ àwọn wọn jí gbé ọmọ borí owó wọn wá ń dà tó pé séye tẹ ẹ pín wá sì tó la ọ̀dà bí ìgbà tuntun pé ìjọba ti rẹ̀mí àwọn ọmọ wọn kébẹ́ ẹ ti gbowó tẹ́ ẹ bá tuntun ẹ tún ṣe wọlé subhanallah ẹ wo bó ti ṣe máa sọ àwọn èèyàn di dàgàrà ká ti sọ wọn dòpò ní dídẹ ṣé ọmọ ṣé ọmọ ẹyọ kan kò ju ọgọ́rùn-ún mílíọ̀nù lọ èèyàn máa yìn kí máa ṣe ẹranko so wọn bá ti dáwó sáwọn olùsí láàrin wọn dàrin wọn rú ni wọn ti gbàgbé tó gbà wọn jáde torí di eléyìí ọ̀dọ̀wọ́ wa o àwọn wa láàjọ ọmọ orílẹ̀-èdè àwọn èèyàn ń sọ lóríṣiríṣi pé àwọn bẹ̀rẹ̀ sí dáàbò bora wọn torí pé nǹkan ti ń ṣẹlẹ̀ yìí ìrọ̀rùn ni wọ́n ń pa wọn táwọn ń torí pé àwọn táwọn fi dáàbò wọn ìjọba táwọn ti wò pé wọn wọ́n máa pe sọ́jà pé ṣẹlẹ̀ ìgbà náà wọ́n tún túlẹ̀ báwọn ọlọ́pàá ṣe máa tẹ́ máa sọ pé wọ́n ń dáná níbì kan lórílẹ̀‐èdè yìí àwọn ọlọ́pàá wà pé bó ni o tó bá ní à níwájú ń bẹ́ẹ̀ ni o yóò tó kìlómítà mélòó tó bá ní òtò márùn àwọn ọlọ́pàá ó ti mọ orílẹ̀-èdè kálukú ó túlẹ̀ adúpẹ́ pé wọ́n ti bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè yìí tọ́ irú rẹ̀ làwọn sọ́jà wọn àǹtí ẹ máa ti sọ fún wọn pé kíní kan wọn yà túlẹ̀ fáwọn náà gbáṣẹ́ kú subhan tó táwa lè kó káwọn èèyàn náà máa wá ban kó fi máa